أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إنما نصره ونفخه ونفخه قالوا يا الله أن نعبد إلا من وجدنا متاعنا عنده إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون فلم نمثل منه ولكم

فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين ارجعوا فينا فيها والغير الذي أقبلنا فيها وإنا لصادقون قال بل سولت لكم أنفسكم أمرا وصبر جميل فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فسل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وبعد السلام عليكم ورحمة الله وبركاته kweli kinana kioja na kwayo kwamwa kula vyaje nije nikidai nginiga iyo nikidai nipatamani jema kiaona barakai lakini hiyo Ramadhan ndio kakile adago kote kalebi sallallahu alaihi wasallam ibijra ko maka o medina ọdún buka ló kuma mẹlẹ ló kọ lé. Sura ìkàdé wọn sẹ́yìn ìṣòro tó bá bẹ̀rẹ̀ àjọba tí ó wà kàdéjọ́ ìdára agbọ́dọ̀ kà ìdè ti máa yẹ̀wọ́ jẹ́lẹ̀ pẹ́ yòrò àmà ìdè àgbẹ̀ ìdìbò èé fìràwọ̀nà ọmọ ọ̀fẹ́ fìràwọ̀nà wèjì. ìdọ́wọ́lẹ̀ iná àdúgbòlá náà wá kà wá nídìí musa àlẹ́ ìsìlámù ọ̀nà kí wọ́n lálẹ́ yòókù. ìlú ìgbò kàkí ẹ̀dọ́ wọn pàgẹ́ ìrọ́júwáàdì wí fìràwọ́nà pàmìlì ẹ̀wọ̀n fìràwọ́nà mátìlì wáàdì lẹ́dẹ̀ ìlúlẹ̀ tó fìràwọ́nà láti fi pọ́nà ní adọ́jọ́ ìlẹ́yìn ìrọ̀lá wọn ló ọdún sí àbíkí àti pàtàkì wọn lálẹ́ so ìní wáàdì ń dúró náà lálẹ́ abájọ ẹ̀yìn ní ìgbè òyìn ìgbìmọ̀ àwọn àgbẹ̀ ojú wáàdì ihalukili tila wana gbɔgini ìjọbagɛ halukili nugo ɔlɔ atuku kibra ɔna kebi halukili àwọn do yìí wọn ìjọbagɛ ɛkura ɔna kati. وقال فرعون يا هامان ابن لي صرحا ابن لي صرحا لعلي أبلغ الأسباب. لا ملك ما نغشان idan kwete idan kada wani ha ta kuma wala ka oje we jojo la kuma kala we bole ta etan sake la oji ewe ko kajuma ni sake e kanta un ọgbọdọ méjì ilé ìgbìlá ọdà ké ẹgbẹ́ kíkà ọgbọdọ ìgbìlá ọdà dákìlá ọdà mú mi jẹ kila maki secretary au sio kichawichari wa design ama na wa design wala jene wala jene chaka ki na ki taki mtatoka brown na ya wa ku Ohun àtìrá àtọ̀dà ya máa nà kí ẹ̀dùn ẹ̀ máa nà ọ̀dà òṣèlú ìta. Ebèrè lè sọ̀rọ̀ ya wàásìlù wàásìlù kú ẹ̀wọ̀ yín kọ́ ohun. Ó ní kú ẹ̀kọ́ ohun tó yín kọ́ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ onye tí ha dí kẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ ya ti lọ mọ́tẹ̀ àmọ́ àjẹlẹ̀lẹ̀ kí wọ́n kọ́ yóò lè jọ pé òǹda àwọn jẹlẹ̀lẹ̀ náà. láàrin àbẹ̀lówó àtìgbà. lẹ́yìn tí wọ́n pẹ̀lú oyin kọ́ wọn lọ́wọ́ kọ́ yóò kọ́ òun kọ́ lọ sí ìjà lè lòló. láàrin àbẹ̀lówó àtìgbà olùkẹ́lẹ́ kí ó dàgbọ̀n pé òun kò wọ́n náà tẹ̀ أسباب السماوات فأطلع إلى إله موسى فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله

وإني لأظنه كاذبا يا أمريكا بجلبكم lọ́wọ́ ìkọ́ wọn tẹ́lẹ̀ kó wọn lójú ìjà lọ wọ́n yìí òun á kó ìdàbí àmì kàkiri èémí alẹ́ tó mú kan lára yìí lọ́la kó wọn tẹ̀ka ló dání wọ́n ìní ilá àgbẹ̀lẹ̀ òun wa mo jẹ́ bẹ́ẹ̀ akíní musa jọ lẹ́yìn ẹ̀ lára yìí tọ́jọ́ ló kọ́ ẹ ọjọ́ tó lẹ́yìn lọ́mọ tí òun kò fẹ́ وكذلك زين لفرعون سوء عمله وكذلك زين لفرعون سوء عمله takukɔlɔ bibi mu lɛ alu kuma awu dza ka wulɛ akpa etuke ni su ata kuma lɔ tɔ tu n'aha ike lɛ nɛ ka kita ba tsa bɛ ma ma kɔjɔ le bisi ba gɔmɛ ma do na ma do eke adi ma kpa ne bi ibrahim alayhi salam n'aka ló dé ìdìbò ìwé ọjọ́ ìwé dídà ẹ̀ lọ́wọ́ wá mi ìlú ilẹ̀ táàkì ju ẹ̀hún ọjọ́ ju alámùtẹ́rà ilẹ̀ lẹ́bí hájà. alámùtẹ́rà ilẹ̀ lẹ́bí hájà ìbára ní rọ́bì. lẹ́yìn ní. أن أعطاه الله الملك إذ قال إبراهيم ربي ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين ألم تر إلى الذي هاج إبراهيم في ربه أما الذين لن تبقى kìnnà kó lè ti bá dé di ìdọ̀rọ̀ ayé màlẹ́ ìsọ̀rọ̀ ó jẹ́ òlè ọgbọ́n kí á kà máa kí ní ọjọ́ tó kábi sí èdè kùmárà lọ. mákìdá òfin àdẹ́kọ̀ pọ̀ ọjọ́ rẹ ní sákì ìnàmọ́rú ohun àti onú èdè rẹ àdékẹ̀gbé rẹ sákì kótópó níbi tí ti bá àdébí ibrahim alayhisalaam dábẹ́ kúlò ibrahim àti olóyè ọmọ tẹ̀sán yà kó lùbí tí bàdé mi sọsọ alẹ sàlámì àmọ àtẹ bọ alùpùpù alẹ tẹlifí náà. àyà àtàwọn ọmọ ìmọ̀ olùkùtì kì nana dẹ yà kó lùbí tí bàdé alẹ bí ibrahim àti olùkọjọ mọ fẹ tó náà. ìrùkọ́ọ̀lá ibrahim. àwọn ọ̀sẹ̀wà ìwọ̀n jálù kálẹ̀ bí ibrahim àkàyẹ̀dà màlúù kàkíní. ọ̀bí ẹ̀ṣẹ̀lẹ̀ rẹ̀ mi yíwọ̀ ẹ̀yọ̀ mi. yẹ́n òun jẹ́ ní kíkó wọn kà ó ẹ̀kọ́ ẹ̀ka àbíkó ẹ̀kọ́ ẹ̀rà lọ́jọ́ ká títí òbí ọjọ́ kí àti ọdún rẹ rọ̀bí ẹ̀lẹ́dẹ̀ ìwò yìí wọ́n yóò dé ọjọ́ kí tó dùn rẹ òun á dà bó jáká màdéjú rẹ dájí rẹ wọ́n yóò dé àbókù màlàkú rẹ òun àgbọ̀rá ẹ̀ wọn rẹ láti nà bàdó bẹ́ẹ̀ nìyí bí tápá mẹ́yẹ ẹwé kì á jẹ́ ale de ibrahim ale sira yi yi yɛlɛ ta kpamɛ sɔgɔ ta gbogbo gbɔ ta kɔnɔ wọn do mɛ ɛdza da kini òun tó kò tètè gba yàrá wọn do mɛ akini ɛwé kɔ dé wa dé ta kì í kú ɛ wa òun tó kò lɛsɛ yi òun ní adi eki ma tu kɔ ma lé ti di kúkɔ dé wɛ gɛ ale de ibrahim yɛ ni wɛ fa wɛ ye yɛ ni ni ama ɛfa ka yi da ta kì í dé ami de gele o lè tunu ka n'aha mɔ ka méjì mua mɔ mɔ ka méjì mua ìdí àmì ìdègbè ni ọlọ́mú kàlùkà jáde mà ọ̀bẹ lọ́ọ̀bà yẹ́bẹ̀ ibrahim wẹ̀jẹ̀ ní ìyẹn nìyí òun yẹ ìgbà mẹ́rin ẹ̀wọ̀n bọ̀ yìí tó dájú pé yẹn nìyí tọ̀ yìí kìí lẹ́yìn kí adágún kan máa pátá ní tọ̀ òun wẹ̀ péré wẹ̀ náà lóye. àjẹ àyẹ̀kùnrin àwọn òun ẹ̀lẹ́dá yìí dáńtì lálóyìn ẹlẹ́rù lálóyìn yìí àlẹ́tì lọ́dá yìí Àná. Kọ́ọ̀lá àná òmí yíwọ́ mi. Ọ̀gbẹ́ ni àná òmí yíwọ́ mi ni wọ́n lòkò lápá wọ́n lòkò láyè. Ó kà wọ́n padà sílẹ̀, ó kà wọ́n àdéjọ́ lóyè. Adébí Ibrahim Adi léke léke ìdúlẹ́wọ́lẹ́ Màdọ́gá Mọ̀lẹ́ yá ní òkèké. Ìmúdọ̀ ọ̀bọ̀já ní yẹn tọ̀ ọkùnrin wọn lè tẹ́lẹ̀ abẹ́ ọ̀la tó lẹ́lẹ́ fún ìtẹ̀lẹ̀ ìlà ẹ má gbogbo fẹ́tọ̀ kà tọ́la ní kẹ̀jẹ́ kanú bó tẹ̀lé nákọ̀ọ́lé ní ọ̀rẹ́ lẹ́ẹ̀ naka ne bibira ŋa ɛtɔ wɛwɛ wɛwɛ eki dɛ titi kama kpɔ kpɔ yɛ dun ɛdi n'akɔ ŋdo mu ne agɛ amɔ ɔjɔ kisi wo dun tí ɛnu kɔlɔ mu ne kɛlɛ ati kó ŋga wɛ na. ɔlɛ ìbára yìí mo fẹ́ iná lọ ní àti mi ṣẹ́m sí mi lẹ̀ mẹ́rin. ɛdi ìbára yìí ma ní ìbára yìí tɔ ɔjɔ kisi wo wáyé yaati mi ṣẹ́m sí mi lẹ̀ mẹ́rin yàtò lù wọn adó lù fóònù òdùdú ọjọ́ dúró lẹ̀ ọjọ́ dúró lẹ̀ ọjọ́ kìkì dé ọjọ́ yẹn dé kẹ́tù ní kẹ́tù kẹ́tù kẹ́tù فإن الله يأتي بالشمس من المشرق بها من المغرب

ìjẹ kọmọ tí yẹn lẹgẹ lẹnu ibrahim ti wẹ òtẹ kọ ẹ wẹ tẹ òkú yẹ kọjá bẹyì wẹ ọyẹ àbídẹgẹlẹ mú tọrọ kọkànjẹ nìkọlẹ ni. iná sọ̀rọ̀ lẹ́nà àdìkọ́mọ wọ́ọ̀lì. alu jakada rọ yìí àbúkù màjá lọ mọ màjàlíkà màjálíà kí ni adébí ibrahim aleyhi salaam yìí lè mọ̀ lóṣù tó bẹ́ẹ̀ máa mọ̀ abẹ́lẹ́ bẹ́ẹ̀ zɔlimi alo kumase na adake lɔdza mi ma tɔnɔ papa kuma dza le ame na mɛmɛlɛ gbegbe lɛ ɛtɛ fɛn kɔjɔ tso alu ti ehe oke yɔrɔ ne dza dake na mo lɛ na mɔ la ne di bla yi ma alo ma gba n'aki yɛ na yɛ ame kumase ami bon ame na ɔmɔ lɔ o zɛko kibra awo na ne tse o lɛ na lo bi lɛ o dza de tse. وبما مكر الذين من قبلهم بعث الله بنيانهم بعث الله بنيانهم من القواعد وخر عليهم السقف وأتاهم العذاب من حيث لا يشعرون bàtà nàbẹ̀rẹ̀ lẹ́sìn náà ní kọ́mù lẹ́yìn fìràwọ́ náà kà kí hama náà kí náà lọ́wọ́ fún ọdún tí ó jáde yìí. ọ̀yẹ́ wọlé ní bàtà nàbẹ̀rẹ̀ lẹ́sìn náà ní kọ́mù lẹ́yìn àkókò àtọ́ báyìí fìràwọ́ náà wà màtí tọ̀ pẹ̀lú ẹni ọdún èkó wá tètè kí láyé ó ti nàbà lóògùn. láti jẹ́ máa ọ̀dọ̀ dẹ́hùn ọ̀dọ̀ lè gbogbogbò èyí nàbà lóògùn lẹ́ ọjọ́ náà fẹ́ lọ́wọ́ ṣe ṣẹ́ torí kí ló ń nà nàbà lóògùn jálẹ̀ àkíní tíjọ ọ̀pọ̀ yìí kẹ́kọ̀ọ́ ìmúṣẹ̀wọ̀ namalu na tɛ waalo ìdí àmì dègéni kuma àti kàkàtọ̀dọ̀ ní ma ní nyɔnyɔrò ìdí àmà wọ́n jọmọ́ náà ma ní kíá lóko òun ní kàtí ní ọ̀dọ̀ lẹ́lẹ̀ yàtẹ̀ ọ̀mọ́dọ̀mọ́ wa lẹ̀ àwọn òun jẹ́ ní ike ìmá wọn nílẹ̀ kìlì ọmọ ẹ̀ náà àlọ́ ní nyɔnyɔ náà jẹ́ wọn mọ̀nà kọ̀rẹ́ ìdàtẹ̀ ọ̀mọ́ kí gbé tiẹ̀ lọ́nà àdàlà namalu. àmọ́ ọ̀yára ọ̀yára dé ọ̀yára kìíní tí ọba ta ìdásọ̀ ọmọ yẹn ọba ta yẹn tẹ̀lé kù ọkọ alẹ́ jẹ́ ibi tó yá wa ìtẹ̀ stóòkù pẹ́ ìtẹ̀ stóòkù pẹ́ lẹ́ni ẹni ọkọ mi mú mi mú ní ọ̀bẹ gbogbo náà ẹni máa mú náà dùn náà tẹ̀ wá lókè ìmọ̀ wá náà tẹ̀ wá lókè. فأتاهم الله بنيانهم من القواعد òun dáta àtọwọ́ ìfọ́ àdáhùn àdáhùn فأتوا الله بنيانهم من القواعد يا عذاب يوم يا ما بيسجوا في ريت مولود mina la kawaidi kwete ada mungu kwalule onoma ndeji mungu apate wa adaba mungu akutogane ele odongole amachuta wakarra alayhi mustaqar ne malaika jibril momo oka omo oka sisi ama pamene omo oka amma kamar ni alimentu amma kamar ni benzilu bishi amma kamar ni wusa amma kamar ni adababa amma kamar ni ibrahim to eki zola tu eki zola tu saka ki alimentu ọmọ wọn lọ kì í sílu rẹ oyin tó oyin tó kú sọ ẹsẹ ọlẹ agbẹnusọ láti wọ kama oyin hàn kọ ọdọ ọlẹ fún àwọn wa ayò fún àwọn wa ayò fún àwọn kì í nìyẹjọ ebi èyẹ kì í nìyẹjọ gbogbo fún ojú ọdọ ọlẹ fún baabi degele mali bɔ ma wo mali alo yi o fa fɔ ala wa naa. wa azaahum azaahu min haythu la yash'urun. ọyọ wọn fa azaahum azaahu saka azaahum ọjọ de akara kuma min haythu la yash'urun na ko kama de ju tori ko kama de ju kala bala de wa jaate ko adaba aliya ọga ne abi degele o ti a kuma jɔ kuma de lɔja ka ọga ne maa lɛ dɛ tu takɔ lɔya mi bi.

hakiu de ame mirisa de ame dìbò sọ̀rọ̀ àwọn àpò ikú àná ìrọ̀ tí wọ́n àti ọmọ àkíní kọ́dí mọ̀kọ́rọ̀ lẹ́sìn náà mi sọ̀rọ̀ níbẹ̀. فمكر الذين من قبلهم فقر عليهم فقر kálímà kára lẹ́yìn náà mi kọ̀ọ̀mù lẹ́kọ̀ọ́ àmì bí kùmà tó bá mẹ́rin lè gbódò má jẹ́ sọ́la bẹ́ẹ̀ kìlẹ́ yòó majijɛ ma nɔdɔ le gudo mɛdza do lalɔ mɛdza do yadzo kɔhado ale yi mo sɔkɔ ɔdɔ lɛ mɔ gbolo akɛlɛ kuma. فأتاهم العذاب من حيث لا يشعرون. أنا ولا يا كلام ما تقول ما تقول wọn fa a máa fa jẹkajálẹ àkíní ọdẹlẹ kì í àdúgbò kàlẹkì amalaja màjẹnu màmá dálẹ pẹta. àkíní ẹlẹkọmọjẹ ìbẹrẹ àwọn náà. ìwọ ti gẹ̀ẹ́nu fáìlì báàgì sẹ́ni ìmúdàjì èyíbẹ̀ wọn alu ibrahima ọ̀nà àwọ̀là ìdẹ́ ìkàgé àbíkí ìlọ̀dálẹ́lẹ̀ ìwọ́n fún àdẹ̀gẹ̀ yàrá wọ́n ti wá àdẹ̀gẹ̀ àdìgà. wọ́n máa ké inú ti rà áwọ̀. ọ̀kẹ́ ní ẹ̀dẹ̀ ọ̀nà ṣáká lẹ̀. ńlá fi ìlú gbójúlẹ̀ ńlá fi fi àti lọ́kọ́ nàbàjọ yìí mẹ́ta ti ojú ẹ̀ lọ́rẹ́ fúláwọ́nà ògbójú ọ̀fẹ́ wọn yìí àmì ìdìbò wọn jẹ́ sákàáyì àti lè kọ́ ẹ̀dá gómẹ̀ yàtẹ̀ lè gbọ̀ lámẹ́ àmì ìwọ́n kà. wọ́kọ́ lẹ́lẹ́mí àmẹ́lẹ́ àtọ́ ìtẹ́bíhùnì àdínkùn sẹ́bí àrùnránṣáàdì. bá a nà àti àti ìwọ́n kò jẹ́ ní yàtọ̀ ní àbẹ̀kọ̀ ìjàmbá ìbómi. هو الذي آمن وترك لماله ونفسه ما يديه وفرعون أما يكتب إيمانه onímọ̀lẹ́ olùmọ̀jà ràọ́nà àdìgẹ̀gbẹ̀rẹ̀ ìmà kí ìmà nílẹ̀ báwọn lè dùn tata àmà ọ̀là àkọlà ọ̀rẹ́ Ama ìkọ̀lẹ́ àdìgìl tí wọ́n yàn orí ràọ́nà rẹ̀ sábì àdìgìl bómi jẹ́ ní agbómi náà mẹ́kùn jàmí bómi ìmẹ̀ là á lé o ìdúró mímẹ̀ là á jẹ́ o ìdí musa lò musa kọ̀ọ̀lẹ́lẹ́ ọjọ́ òun tó dùn màkì àti òkú ọdún lọ́wọ́ lójú gbẹdẹ mẹ́kọ. lẹ́nu musa kàmẹ́lélẹ̀ ọjọ́ òun tó dìbò kí ẹjú mú mi ẹ̀mí ọ̀pọ̀ wọn wá ṣe. ìtẹ́bi wo ni sọlábẹ́lẹ̀ wọn àti àmì ìdí abájọ yìí amẹ́lẹ̀ fóun ọ̀lẹ́ ìdílé kò wọn kà á mẹ́ amẹ́kọ̀ọ́lá wọn kọ́ ìjẹ́ kàmẹ́ jẹ́ kàmẹ́lẹ̀ fóun. ahadikum sani lọ́rọ̀ṣà. ọ̀wá dàbẹ́ tọ́lẹ̀ ọ̀pàpà èkàmẹ́ má pàdé amẹ́kùnrin àmì fóun amẹ́lẹ̀ fóun fúra ọ̀nà àti ìdí àti kí ló jẹ́ kí ìwádìí àti ìyàtọ̀ ọ̀rọ̀ rẹ̀ máa ń yẹ. yà kọ́wù ilẹ̀ àárín ìlhàyà dúnìyà mẹ́ta wà ilẹ̀ àkérò tẹ̀gì àdárò fara. ìyẹn náà lẹ́kùn ẹja mi bó mi ìṣe náà ó kà fún àti ìlẹ̀kùn kà ó lẹ́kùn lẹ́mà ilẹ̀ máa há ní ìlhàyà dúnìyà mẹ́ta ọ̀ òdejo ní akidá ìjẹun èkó ìdí gàgbó náà kọ́ ẹ̀ náà kọ̀ láyé kìí. हाजी लो काय राव नायो राव नाला उगम मरो ऐ उसी की हाजी उन लोग क्या पला क्या ये राव नाय की हाजी लो चुबो के किल ले जे राव ना और मो पे राव ना हुई थी राव ना जुदो पे थी और मो पे दे हुई थी हाजी लो वो जिने को मो जो पे राव ना लगे मैं क्या कोई यहाँ से काम जा रहा कि नहीं और काले भीम तू की igbele kɔla mo le bɔ le ebidze mo amɔ le lɛ ɔfɛ lɛ lɛ ɔgbɛra ɔna dze ya nati ya dama le nyɔkpa yɔ wodze kpɔti lɛ gba gɛlɛ dɛ o ɛnitsi ma ti le ma ɔdze le ani sɔlɔ ma wà ní ɔsɛ la ya kama kini amɛ mɛ dza mɛ nɔ sálà ka mɛ mu dɛ nɔ mɛmɛ lɛ kɔdze ti ma gbɔdze mɛmɛ lɛ fún mɛ dɛ nyɔmaŋu da ɖe lɔmɛ mɛ lɛ lɔmɛ lɛ mɛ lɛ lɛ kɔjɔ mɛ dza yɛ ti ɔdza ma tó di ala dze kiti mɛ lɛ tó lɛ wòli ɔkpɛtɛ kɛ lɛ ka wúwe ŋu ɔdze lɛ mɛ dze kɔɔ lɛ ɔkpɛtɛ lɛ ka fúnɛ ŋu wúwe ŋu yi lɛ ɔkó la ma nyɔ bi ama iku gbé mɛ amɛ lɔmɛ lɔmɛ mɛ lɛ mɛ lɛ kɔjɔ owó ɛdɔ ɔdzɔ yi kɔjɔ ìmọ̀tàbẹ̀rẹ̀ ni ojú ọ̀fẹ́ kàdébí yusuf ìwòwò òjẹ́ òjẹ́ àgbà mọ̀lẹ̀ èdè jàkàtẹ́ òjẹ́ wọn ti tọ́ọ̀kì ló jẹ́ kàmúlẹ̀ máa jẹ bọ́ kàtsọ̀ gbàtún lè wúlò lẹ́lẹ̀ tẹ́lẹ̀ àpọ̀ ọ̀fẹ́lẹ́lẹ̀ ojú àgbẹ̀tẹ́lẹ̀lẹ̀ pálẹ̀tẹ́lẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn àwòwò òyìnbó kàgbọ̀lù sámi bọ́mọ̀ yìí aláwọ̀ àgbọ̀ yà gbọ́ mi àti rẹ́nà mẹ́fẹ̀ẹ́ kulejo tu ni akidɛ gbaduta mɔgini ɛwɔ ekubedze eki ma gbɛgbɛ le kudu ama. وإن الآخرة هي دار القرار وإن الآخرة أوجي وتسلا وجونا كنا أتومت لكم اللبني كلا نتيجك بوكولا متاجدين هي دار القرار ويوم بيكبيل ويجيك ما دي تقماني أما أولي هاي يا تقمى يا لبني àmọ́ ọjọ́ na ilé sapa ìjẹ́ kí nyọ́ ẹ̀yọ́ lẹ́jọ́ bí ó ọjọ́ kí jẹ́ kí nyọ́ wa ìjẹ́ kí ọjọ́ kí jẹ́ kí jẹ́ náà wá lò náà lẹ́jọ́ bí ó àti akọ̀là kìlẹ̀ sẹ́yìn من ذكر أو أنثى من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب من عمل سيئة ɛnɛ du kide o ne ebi kete kɔlɛ bi ɛnɛ o tɔ gba kia ti maka o ki gbɔ kia kɔ gba kɔ yi ma jali ka kini. bala yóò di za ilá mi tila. jẹun kɔjɔ na lè akɔ la yóò di má dɔrɔ lɛ dún ilá mi la tsɔ lɛ dé lɛ kìtì lɛ ɛn kìtì o má dɔrɔ lɛ. ومن عمل صالحا kọjọ ta ilé tí ó dákì tí kọ́lẹ́ fẹ́ òun yìí àgbàdo kọjọ lẹ fẹ́ yóò kọjọ wọlọpụta bekikwe amụlọbile ma chukọlọ mebele enekele gị chukọlọ mebele rọmọmọmadụnyi ụlọbile gị achukọlọ mebele rọmọmọmele madụnyi ama eneki chukọlọ ya chele kwe ama enekele abeki amụlọbile edinele madụrụ nọnyi ama omenamila sali ha mizakarin awụnta naam وهو مؤمن يقول لنا هو مؤمن تكي عوجد ما يوجد فيولد atekɔ la dza la gini ukɔnɔ mɛmɛlɛ kete idza kɛmɛ ni ma li nu dagba kɔ kpɔdu ni adza kala kɛtɛ nɔ ya tɛ nye ya nɔ dzɔ ya yɛ ti alidza ni yɔ dzɔ dunu akɛmɛ ni ma li lɛ ukɔ n'akɔdzɔ tu gbogbo lɛ owó amóhùn kɛmɛ lɛ kɛdi ni ɔdzɛ lɛ fɛ yi wolo naa. فأولئك يدخلون الجنة أنزل لما يدخلون الجنة ما نقول بها الجنة يرزقون فيها بغير حساب يرزقون فيها ما دوما ما دوما مويا الجنة بغير حساب يمان دين واقول إيجي سالة الجنة إنما دوما فوي ما نجينا نارو mana jainawa Allah akbar rizikan wasi'an arzikin idan ma kọ̀ọ̀lá máa tẹ́ ìgbésà ọlọ́run ọkà jẹ. òwe àkóhùn mi máa lì adùnkùn ilẹ̀ nàjà adùnkùn ilẹ̀ nàjà àti wàtẹ́lùmẹ́ni ilẹ̀ nà. títì ìyọjú lẹ́rẹ̀ ìwé nípa. òun máa e lè fi yín sákì bìràwọ́nà lọ́ọ́ kàkà mẹ́lẹ̀ ẹ̀ ń ọmọ ọbẹ̀ wọn àbíkì rè jẹ́ yín nìkejì ọ̀hún ló ṣe ọ̀kà ń ké sákì àmì ìgbé kùmà jà mẹ́nà ọ̀gọ̀ gbàfẹ́ sákì wọn máa fẹ́ nákẹrẹ sí kí àlè bọ́

alikiri kɔla kuma ka ɛtɛ ka ɛtɔ ɛtɛ ko mu idu amɛ lɛ mo nyɔ la ti tɛ bɔtɔ ma da te kansu lɛ dɛ ɔjɔ ma mo da bi ye kansu wọn alikiri mɔ nya tɛ ko da kuma de ka kini rɛspɔn nɔfɛmɛlɛ ara do olu kɔla kuma ka ɔda lɛ saki kɔnɛ ni ya kɔ mi ɛna mɛ kɛmɛ jami ibo mi ɔkpɔtu wa jɔ mɛmɛlɛ kuna ti o mɛ kuye dzaka yi ɛn kumɛ gbɔ dɛ máa ní àdókòrókò mi ìlànà ẹ̀já àti ẹ̀wọ̀n jíìpù náà dọ́mẹ́ wátọ́ nìyẹn yọ fún máa mẹ́ yọ fóòwù náà fún mẹ́ kó sálẹ̀ láàbí àkúmẹ́ná kó sí àlùjẹ́ náà àmà àmẹ́. wọ́sọ̀tún nàbí ìlànà. ẹ̀dọ́ ìwádìí wò náà omi àjàkì gbọ́dọ̀ ọ̀nà kùn ní ìdúmẹ́ náà dọ́mẹ́ àti àlùjẹ́ amela tula kemi ado na ewu ko mbete ma fɛ dɔ na ata mɛ alijɛ na ye mɛ wo do mi wo mɔ mɛmɛlɛgɛ ne na tula mɛ dɔ mi ɛna bɛ na bɛ fɛna bɛ bɛ akɛrɛ fún mi toro kulu bɛ ŋɔ o fóun tsɔ mɛ fɛ o ti ɛŋu mɛ wa mɛlu kɛrɛ fún dɛ ama wa da wa ka mɛ يدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار àmọ́ ẹgbẹ́ ìtọ̀sọ́ mi tó ń kó alábọ̀jọ́ sẹ́yìn òní adámẹ́kùnrin adìmọ̀ ní ọjọ́ tẹ̀lifù lẹ́ni lé àtúnfúnra bíi láà

ilele bi n'gụ ụụade adaa ụụ wadaailenadile wa a zụtere wụce naeei prụ ụọ dwụ jẹun ní kó tún dì mẹ kí nana tó yàrá àwọn mẹ́tò yẹn ìyá ń tó kó mọ̀ náà wò. ìyá ń tó kó mọ̀ náà bàtà bọ́ọ̀lì bàtà kún. wọ́n ìyá kúrúkún bàbá ń bẹ̀ lẹ́yìn. فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المتوكلون ينصركم Allah ọjọ́ kun atọ́ mẹ́ akumẹ́ ara lẹ́ wọ́n yìí kíkẹ́ akumẹ́ lẹ́ kọ́ kí àtìkù mẹ́tì bọ́lá bọ́lá bọ́lá kù nínú dúkìá wọn dùn mẹ́gẹ̀ nínú dúkìá wọn tì mọ́ ipa yìí lè gẹ̀ àmẹ́ kù gé amájẹ́ mẹ́ máa ń gbẹ̀rẹ̀ ọjọ́ lẹ́ ní. wẹ́ẹ̀yìn yẹmusurukum yaba. ẹnẹ jẹnẹlẹ kìí àdàtì fún àwọn ẹja àwọn ẹgbàá fún àdàbọjọ náà. وعلى الله فليتوكل المتوكلون Gbogbo ọjọ́ náà ìbẹ̀rẹ̀ lọ́nà kí a kẹ́dọ̀ náà kẹ́dọ̀ rẹ̀. Lọ́bẹ̀rẹ̀ ọjọ́ kẹ́dọ̀ lọ́jọ́ náà ìbẹ̀rẹ̀ lọ́nà àdìkẹ̀gbẹ́ kìlẹ̀ yẹ kágbó ìjà. Ìgbẹ́lẹ̀ ti kọ́ olóòlù àmọ́ àmúnẹ̀má tí ó náà lùgbẹ́dí ń bọ́ abájọ́ màrọ́ fúlànà màlẹ̀kùmá ló fún abájọ́ yẹn. لكن كم يلا بجي ما بالي لا أنا كوي تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي ما ليس لي به علم وأنا أدعوكم إلى عزيز الغفار أذكر كما تبغي لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار alikele ẹni n'adzọ mẹ madzara kí ni ọdẹ kù náà ka yé ne ka ka ne o ti o ti òun ti ọlọ kpata òun ti anẹ ma tẹbi bó lẹ ní ilé yìí ẹun kùmẹ tó mi àti gbogbo kùmẹ bó lẹ mi mẹ kakú àti ẹun kùmẹ tó mi àti lẹ. lẹyìn sẹlẹwù dàrú wa. kí ni gbàdúró kìtù tó mẹmẹlẹ ti wá sí òun yọ mẹmẹlẹ wá sí òun àbọ̀lá. دعوة في الدنيا ولا في الآخرة ní ìwòdélé kùmẹ̀ na ń lẹ ìtù tó ń mẹ̀mẹ̀lẹ̀ wò ìdí ọjọ́ náà gẹ̀ ẹlẹ́la dòun ní múlúmúlú mẹ̀mẹ̀lẹ̀ yá dòun náà tó wọlé wà á nà barikaruna habiba machakai kamende kama mola wiba wana marodana ilala udalituma tubojo winji oje na vile hata mara tunyo ujiba kunya woto udalitena ama mamuda ban ubojo la mada kitalo yo ijo kama bojo na vile ojo tenu yona ìyàjẹ́ni yá nìyẹn náà. وأن المسرفين هم أصحاب النار وأن المسرفين àmì bí kò máa fọ́ nínú ààrẹ kìtì pẹ̀lú máa rẹ̀ ọjọ́ rẹ̀ sáà máa ń da ara ẹ̀wọ̀n òwúlò òwúrò bóun àti ààbò náà àgbẹ̀rẹ̀ ìjà mi ilé ìwúrà ìfọ̀lẹ́bí wájú náà. فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير àwọn àjàdọ́dọ́ mítìlì máa yẹ ọmọ lẹ́ ní lápùmàdìá màá wò jẹjọ lẹdọ máa wọn da àlùfíì wọn sí òun gẹ tí àní jẹjọ dúró pẹ̀lú pẹ̀lú máa ṣe kẹ àzìkìlù má òun àzìkìlù ìdábò ti nọmba tù tẹ́kì bẹ̀rẹ̀ àwọn àkọ́mọ ìpẹ̀tì àjọ bẹ́ẹ̀ ó máa rọ́ ọtí méjì ní máa wọ́n jẹ́ màgẹ́ wọ́n rí gbé àmàjẹjẹ òlẹ́kì ọdún àmàjọ ọmọ ìtì yọ àkìlì àmàlìkì bẹlẹ kọbẹ ńlọrọba tẹlẹ dẹ aka àmàlìkì bẹlẹ kọbẹ ní ẹlẹla kọbẹ àmàbíẹ ìdábẹlẹ ń kàmá tí a bá jọ yẹ àmà ẹlẹgba ìgbà kàmá alágbá yìí ìtì ẹgbà ẹdúgídé àdìkẹgbà ìlẹsìn ìwọlẹkì àbúkù màmá màmá màlúsọmọ mana mu kpatɔ mɔ mama la mɛ dun ama abo le tri mama mɛ nɛ dun ma mo kpa fi wɔ mɔ tijɛ kama le wɔ fɛ kee ama le kama na na gbɔ ma ya ma ma wo dze biri tse mama wo tɔ ma wo kodzi kakuma wo ni ti mɛ mu le dɔbɛ hafi tati lɛ na kini ilha mo dze le fi la do mo ke.

a nwe negwudi omeiyi atụmụrụ ọrụwa naobe uwebụ ewuririla lụụtụde na-emechaa ka menajieechanaebe ụzọ amụriana ụbọ ọd mụme iti aka zụnye ọjọọ wace ma ka megide ea ọ a-ejeaa ae azụaka aaaa mmara ya aga akọe na-ehi e weaia mama ti dede wɛ nɔ bako bɔlamɔta de ewu na di o ma de yɛ n'oke mɛ na gbalo kɔjɔ ɛna fɛn fɛn ma kiri. إن الله بصير بالعباد. أقول أني إن الله بصير بالعباد. ọjọ́ tí ẹ máa dún àwọn adọ́jọ́ mẹ̀jì mítìrì kùmẹ̀jìlẹ̀ kọ́ pẹ̀lú ẹlẹ́kùmẹ̀jìlẹ̀ ọyẹ́ ẹ̀fọ́ lè jẹ́ قال ذلك لما توعدوا مخالفة الدين فأرادوا قتله فقر من أجمع فرعون فأرسل فرعون taki firawo na ha mɔgɔ gã mɛ na la jami ha ekele ayi ma tiɛ na mɛ tie taki wo ma kɔ kaki

màdéjọ́ náà bó kùmà ló lẹ má gbódú wa lójúbọ́ náà àzìkí lọ́nà jẹ̀rẹ́ tẹ́ àzìkí lọ́nà dàjé jẹ́ òun àtsọ̀ màná nọ́ọ̀kọ́ náà àzìkí lọ́nà àtsọ̀ ọ̀hún dé ọjọ́ náà fẹ́ yọrọ èmi ìdù ní wọn náà ìdùkú ìdù ẹ̀yọ́ ká títí ìdù ká ìdí náà má lọ gèdè bá ìmọ̀ ó tẹ̀ níbi ìmọ̀ ó tẹ̀ níbi abẹ́ mà rọ́ nà mà hẹ́rẹ̀ rọ́ kọ́ nà ọ̀nà kí gbólọ́dá fún akẹ́rẹ́ bí àzìkí ẹrẹ kuma rọ kọna kọna wúlọ yìí ìdù ẹdí kì arọ rẹ kọna lẹ ìdù kẹrẹ bó ìwọ nkpa nà nyọwọ tán ẹfà kìbọ kí dàbí ubi ẹdí kẹrọ lẹ ìwọ nkpa nà ẹdí kẹrọ lẹ ìwọ nà ìdù mẹlẹ ló jẹ pé wọn ẹta kìbọ rà mọ ìkọ ẹrọ kẹrẹ bọ bìrà ọ̀nà ayé màlẹ ìwọ bìrà ọ̀nà màmí fẹfẹfẹ lẹkẹdẹ lè ẹnu kàmá lílẹ ẹjẹ gbọdọ ẹnu pẹlú ẹnu ẹgbẹ méjì ẹgbẹ méjì wà fọkàn kìbọ ha. ẹni lẹ́kẹ̀dẹ̀ ọkùnrin na ẹ̀kọ́ ẹni ẹ̀rẹ́ kàmọ́rọ́ lẹ̀ kọ́nà ìdúlẹ̀ mẹ́nabẹ́ mẹ́nabẹ́ mẹ́nabẹ́ mẹ́nabẹ́ ìdújẹ́ ẹni yìí ìdúmọ́dújẹ́ ẹni yìí àmì àpẹjẹlẹ wọn náà wọn sì ń mẹ́ni wọn àmàdáwà ẹ̀ sọ̀rọ̀ ọ̀yà àmọ́kò jẹ̀bi ádìbò àwọn ha alájí ìhà mẹ́ni wọn fẹ́ màlẹ́ mẹ́ta hakim ọmọdéke hakim gbogbo ní gbedege ìkótó ẹjọ náà ilé ẹjọ mi gbọ wọn ni ẹnjìbra wọn náà ti lẹjọ mi láìsí alébìnrin lọgbẹjà yẹ káàkiri hakim ìkó àmọ ọjà gbẹrẹ wọn náà ìkótó àmọ ọjà nípa musa ní ìsìlá hakim ìdí àmì bírèkì gbẹrẹ wọn náà ló máa kí ló máa náà pa tákò mi bàrúmálẹ àbí gbẹrẹ wọn pàdé òun jẹ kàtàkàtà wọn فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب فوقاه الله سيئات ما مكروا akɔjɛ lɛ fɛn lóni alikilu yɔ ɔkɛ jɛ ɔjɔ ẹ̀wọ̀n yóò ká tẹ́lẹ̀ yí kẹlẹ̀ bọ́. wọ́n á kọ́ mi ààyè fìrà ọ̀nà tó lọ́ba. àkùjẹ bí ilẹ̀ akẹrẹ bí fìrà ọ̀nà kùjẹ bí ilẹ̀ akẹrẹ bọ́ yìí yóò là àdàbọ̀ àdàbẹ̀ lùlì. àdàbẹ̀ kì kẹrẹ bẹ́ẹ̀ òdúlé mi àti bọ́nà lẹ́kọ́ gbogbo kùmàdúnà dàrí omi ọjọ́ náà ló gbogbo ẹ̀ yẹ يقدم قومه يوم القيامة فعورتهم النار وبئس الرفد ọhụrụ إسلام الهود ويقول يقدم قومه فرعون dẹ́gbẹ́ kì í ní bóun náà dàrí omi lẹ yà á bóun náà wá ọjọ́ ọ̀la. má dàrí omi lẹ dálẹ̀ ilé ìgbìmọ̀ wa kì í sábàbí kó má fún wa lálẹ́ lẹ agbẹ́sọ̀jọ́ la jẹ́ jẹ̀jẹ̀ ọjọ́ tó wá yọ kálùkà ní ìgbòkì lẹ́yìn yàtàgbọ̀ yẹn láti sábàbí ya má lálẹ́ tẹ́wò náà jù yàtọ̀ tó kọ́ mọ̀ ọ̀yọ́ mọ̀lẹ́kì yá má yàtọ̀ na ya ti وفي سر ابن يقول ama mara ke lole bi ma je ma bo abi na ke ma je ne ha je le bo sura de sura ka de mo ke النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أدخلوا آل فرعون أشد العذاب النار يوردون عليها ọjọ́ ìfúnlẹ̀ ní kúnà yóò rí dúnà léyà ó máa kó máa kú tó ní òun ọjọ́ náà yìí wùdú wa ń wá àṣìyà òdúdú panẹ́ amápàṣẹ àkíní wùdú wa ń wá àṣìyà yìí abájọ yìí gbomi fúnmáì ẹ̀yìn ìbẹ̀rẹ̀ sẹ́yìn yóò máa kùmà jọ yìí anáàrò yóò rọ̀ dúnà léyà máa kó máa na wúna wùdú wẹ̀ òdùdú wọ́n àjíyà fàánẹ́ abájọ yìí anáàrọ̀ yóò rọ̀ tó nà alẹ́ yà wùdú wẹ̀ wọ́n àjíyà abájọ yìí màdé àdábí la abájọ yìí jẹjọ́ kan jẹ́kọ̀jọ́ nà dẹ̀ hàn. wẹ́yẹ̀ ohun mẹ́tẹ́kù mùsà. àwọn akẹ́kọ̀ọ́ ọ̀nà ọjọ́ nà wa kì í lẹ́sìn mẹ́rin أدخلوا آل فرعون أشد العذاب قالوا للملائكة تسمع كان ملائكة كني أما ملائكة ويا مسيطو ادخلوا آل فرعون أشد العذاب àmì firawo na fami fami lò firawo na fami ọjà wọn lẹ ọyà abẹrẹ jàbẹ kùmẹ kó má ná sí àdá dé ìkìlọ̀ ọ̀tún lè yóò tó ta. láyé lọ́la yóò lọ́la àbókù máa kó máa yẹ òun náà ọjọ́ náà ti dúró àwọn àfáàmì ìbòun ọjọ́ kìlọ̀ àti òun náà. وإذ يتحاجون في النار فيقول الضعفاء فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم جمعا إنا كنا لكم سبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار ọjọ́ ẹgbẹ́ mi na ti péjì òun na fún ìdí wà rẹ̀ yé ti next stage rẹ̀ ràwọn mi ti. ìmáàmì bò ń kó lá bọ́ọ̀dì ọjọ́ tẹ́ bọ́ọ̀dì oníṣẹ́ ọjọ́ tẹ́ tìbra áwòlà tó ẹdẹlẹlẹ ọ̀pọ̀lọpọ̀ dúkìdé òun mọ́nà tó lùbí tí wọn lákọjá ìfọlẹ́ ni wọ́n yé díẹ̀ tà á dúró làbí náà àdékàgbà fún adéhùn náà lẹ̀ máa kó tó lùbí tí ọjọ́ náà bí láti ikun odigi tí kùmà náà tí ewu náà ọjọ́ náà bí ọlá kà ọmọ ẹgbẹ́ ẹgbà yìí á mà tilẹ̀ sáá. bẹ́ẹ̀ kú olùsọ̀ọ̀bá olùlẹ̀lì iná ṣẹ́kẹ̀ bẹ́rù. akámi bẹ́ẹ̀ kùmàjàmẹ́ náà sálàkà àmì bẹ́ẹ̀ kùmàjàmẹ́ náà lè màá kà wá mi bí kùmà jàmẹ́nu tọ́ba àbí bí kùmà kó máa ńlá kọ́ de ọjọ́ wá tọ́ lè mà yìí mà kó máa ńlá kọ́ de oníjọ́jọ́ wá tọ́ lè mà yìí ẹ̀ kùmà ká mátá kùmà lè kó má yìí mẹ́ni màá ná gbà mátá lè kúrò àdá ọjọ́ náà abájọ yìí àmà bá náà dàmá yìí kákó lè bìtì mú tuké jàmẹ́ gbà mátá lè Inna kunna lakum jama'a. Ẹ̀ka kàmádé òní na a ìwọ̀n àmàlẹ́bọ̀ kákẹ́lẹ́ bí àmàlà ọjọ́ tẹ̀ náà. Bàálà àtúntún mú olóòna àná. Ẹ̀fẹ́lẹ́ àmàtàmì ìní abájọ yìí, bàálà àtúntún mú olóòna àná. Ìkéde wọn kàmẹ́lẹ́ kéde ní ìlùkọ́ àtàbà kàmẹ́lẹ́ kété tẹ̀lọ́ ń pẹ́ dábàá ìṣó dúró àtàbà fún ẹ kàmẹ́kà ọ́ ìpá ẹ̀mẹ́ kàmẹ́lẹ́ ó dúró kí abájọ ẹ̀kọ́ náà dé ìjọ àmà ó nú náà jàmá jù kí lè pẹ́ ọkà ń bó kùmà kà yé amẹ́nà lè àmà kà wà

amẹnusọ bá kùmọ̀ kó má lábúrò bọ́ọ̀lù yọjọ́ tẹ́ wá sọ́ni màmá kọ̀ lábàjọ yìí kọ́lẹ̀ lẹ́dí iná sẹ́kẹ̀bẹ̀rù sákàbí bí kùmà jàmá gbójá gbójí kùmà tó má lá bọ́ọ̀lù yọjọ́ wá sọ́nà ìlàlẹ̀ sákùmà mọ́ òmìtì mẹ́ni ṣe é ẹn kàmẹ́sí kàmẹ́kà má bàjọ yìí dẹ̀ ejú mẹ́ka lẹ̀ nù. iná kúlù fínà. amẹ́lí kàkiri àmà gbàmẹ́lẹ́ lóòjó náà yìí iná kúlù fínà ama bame kata jamade wonai tijɛ kamane kene wele kama jame ama ti ɔle ma ban na kama na le wani hi aba me kade ame gbeye ba kamade wodi ma kamade wodi nia kame la wɔtɔ ama la woyi ama wodu kɔlɔ ka kama ma jama mi mo ame kɔle kele wa ma ba dɔ yi ama kama ni bɛ. إن الله قد حكم بين العباد حكم يا دكتور ما كان من على بوما كني أنا إن الله قد حكم ọjọ́ tẹ̀lẹ́gà àjọ ti pamẹ́ ọjà tẹ̀lẹ́gà ọjà àjọ tẹ̀ pamẹ́ saka mi bi kuma tɛmɛ na le kɔ lɛ koko ama kpa bɛ bɛke tɔ ma tɔ ama ti ta ama ti le. وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب káka máa kọ́lé máa máa kó lọ kpaara wọ́n amẹ́láyé ká kò máa dìde wọn láti amẹ́láyé ké kò máa dìde wọn láti máa tẹ̀lé kó máa kpọ́rọ́ kó máa rọ́jọ́ yìí ọkọ́ lẹ́mẹ́sí dàbí náà naka mi be kuma de wuna yi ma ka lera dɛrɛ ti jahannama wa malayika kuma ti de jahannama ama ka ma da. o do o rɔ gbɛgbɛ. bɛna ma jɔ a mɛ bi k'a mɛ bi ɔjɔ ki jo be mɛ bi wa ma ka kini. yɔkɔ fipa ana yewu ma mi ne laala. daba jɔjɔ ka tete wẹbi ọjọ ti tó sùn mẹ ìdí wa mà kí ni ẹlẹkìn àdá ọjọ ká tètè bùrọ wa mà ọjọ́ kàtẹ́tẹ́ àkóòdù ló wá lẹ́ mọ́mọ́dún náà dábàá ọ̀nà tákàdàbà bí kọ̀ọ̀tínì òkè. bóyá màdùn máa dáa. قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فدوا وما دعاء الكافرين

àmúlùjẹ́ ọjọ́ bẹ̀ má kọ́kọ́ dá màbèrè ṣáká àwọn ọ̀sùn ní àánú oyè ọ̀màdúdá. olùbẹ̀là. àbí ìbílẹ̀ ọ̀nà mẹ́ni yé àwọn ọjọ́ náà fẹ́ẹ́ ti pàmò ní ti akẹrẹ bàbà àmà. olùbẹ̀dùn. káká màmúdà kọ́ gbàgbọ́. ọgbọdọ ọdún màkà màkàkà àwọn màkàlù kí adẹdẹ kàkà mẹlẹ kàmẹ nìyí kí adabẹlẹ kọdùkú amẹwùmẹbi kọlà nẹ mẹwù ọjọ dọ ma nígbà tí a màkà màkì náà kà ọjọ ẹlẹjẹ kà á mà. وما دعاء الكافرين أتوا ككافرين أتيهنا àtúntò adúlọ kàkà ní àjẹ òní ní àmì ìdẹ yìí ní ẹgbàá dúkìá tẹ lójú bọjọ yọ ká ti dé ní. ìlà bí bọlá. èyí lálẹ́ ìwọ́n èkì àjẹ òní èmi èyí láàrin èyí èkì àjẹ òun náà ọjọ́ náà èyí láàrin èyí ọjọ́ ti wọlé ẹ̀ ọjọ́ ti wọlé ẹ̀ إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد mẹgbọnyà la kìdẹ yìí gbogbo atúnjà mi gbóná mẹgbọnyà la kìdẹ yìí gbogbo tani gbé kumadama gbódì kumadama náà lè fọmọ ala iná lẹ náà dúró lóṣù lẹ náà wọ́n yà ni wọ́n láàyè òun ti má lè fọ́ kọ́ la wọn á tẹ̀sẹ̀ kó àpò olóṣèlú ọjà jàdìpá mo ní jẹ́ òsì kọ́ra ìfọ́ akẹrẹ bí àmọ́ ọjà kápá mo ní jẹ́ ọjọ́ mà wọ́n kà á mẹ́gbẹ̀jà mọ́ ọjà gẹ̀kà kí ni mẹ́fà máa dún jẹ́ lójú gbogbo jẹ́ màmá tuntun ìdábẹ́lẹ̀ lẹ̀ alùpàjà jàdìpá mo òun lẹ̀ yà á jàdìpá mẹ́ mẹ́ ọjọ́ ti ọjọ́ bẹ̀ náà. والذين آمنوا أبكي تاجر يقول والذين آمنوا يقول وما تجيب أمي بيك ما جرس ما بوك ولا مرس وجل أبوك ما جرس جدا ورس وجل أبوك ما جرس جدا مرس ورس وجل يقول وما تجيب أمي لك وجب تجيب نعم في الحياة الدنيا tó akẹrẹ fún wa kúrò tó tóbi ní àgídẹ́ yìí èkìdẹ́ yìí ó dúdú èmi àti kòtò kọjá tó má kò jẹ ohun àlùjẹ yìí àti kò lè lè jẹ ọjọ́ náà wì lẹ. wáyé wù mẹ́yẹ kó mu láṣà. wáyé wù mẹ́yẹ kó mu láṣà kọ́ jẹ́ kẹlẹ́ amẹnidíà náà dágbójọ wọ́n bí lọ́wọ́ àjàdì ògbà mú omi jẹun ìyá àjàdì ògbà mẹ́ta lè kó omi jẹun láyé láyé yóò wáyé fún mọ̀lá ìhà ọjọ́ lẹ́jọ́ bí èmi lè iṣẹ́ ni ó dáyà kílẹ̀ yìí tí lè gbà kàkà níbi sọlọ bá wà lẹ́yìn ọjọ́ náà ti di àlàrà máa ń fi bọ̀kà fún ọjà abdullahi wọn mọ̀tò máa jọ àníbi sọlọ bá wà lẹ́sẹ̀yìn wẹ́rọ mọ̀tò ló gbà kúra ni ó láti wọn mọ̀tò lè fi àlẹ́ fi tóra fi nìka yìí iná gba ló kókókó àtúndì ayé ìkìjọ máa yá ya kìlẹ̀ ẹ̀ka ojú rẹ̀ ayé ìkìjọ máa yá ya kìlẹ̀ yìí. وكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا صلى الله عليه وسلم وابن مسعود لا بد bi kàwọ́ kàkí ni hàn tó kà tó kà fóun dágóté fóun tẹ ní àtẹ ọ̀rọ̀ lẹ́yìn alẹ́ tó bàbá wa lọ́wọ́ ìdìrọ̀ ọgbọ́n mi. ayàjìdẹ́ náà akẹ́kọ̀ọ́ kí adé nàrà fún mi onye nwere nsọkọ ịba aba mata gara na nịda nsọkọ ịba ịwa mba mata na ekwe adagwelo ìdájì ìlànà kó lè wọ́n mẹ́sìn ní ìṣẹ̀lẹ̀ ìṣe fún amẹ́nẹ́ kí agbèjáde ọkọ̀ dáhùn ìṣẹ̀lẹ̀ olúwa ẹnẹ́ kí agbèjáde àmọ̀ ìṣẹ̀lẹ̀ olúwa ló jẹ́ kí gbọ́dọ̀ adébínú yàrá gbèjáde wà ní ilé fún àlùbẹ̀tẹ̀ ọjọ́ lè wọ́ yàrá gbèjáde ní àlùbẹ̀tẹ̀ fún àkọ́lùbẹ̀tẹ̀ ọjọ́ lè wọ́ anabi ibrahim yàrá gbèjáde wí abe kuma dɔgbɛdza ɔjɔ le bɔ yàrá gbèjáde ɔjáde be kuma dɔgbɛdza ɔjɔ le bɔ gbogbo atodza nebi muhammad sallallahu alayhi wa sallam وكيف الذي لا من كل أمة بشهيد نعم وجينا بك على هؤلاء شهيدا محمد صلى الله عليه وآله وسلم aláha ọ̀làyì kẹ́mi jálójámi ìbéwẹ̀ ìdẹ́ ìgbókúná tọ́jọ́ nàgé ṣẹ̀hídàn wẹ́jẹ̀ni da máa ń na alẹ́sọ̀lọ́wọ́ alẹ́sọ̀lọ́ fún kàyẹ́lú oníjọ́jọ́ sọ̀lọ́wọ́ alẹ́kọ̀sọ̀lọ́ amisa bẹ wa gbogbo taki lẹ kita na abẹ ti kẹ mọ àmọ́ ọjọ́ na takẹ gbìyànjú wa ta wàlẹ sọlọlá wàlẹ sẹlẹ ọ wọlé ọjọ́ kìdẹ yìí n'akutu Abeka ma la abɛka ma oku efufu kuma dzɔ ami be kuma wɔ dzɔ gɛ taki ne fufu ka de o ma efufu kalia ame wo dudu dudu ɔ ame wo fufu wɛ ɛkɛ de do ɛmɔ ne be ne de ɛmɔ be le yena ma ma mi tsaka yi. alu aláwọ̀ mẹ́rin yẹn tó ní ké títí náà gbà kó kọjá lẹ́gbẹ́ yìí o àmọ́ alu máa kóbi fún alukuru máa tsọ̀wọ̀ àmọ́ àìsè mẹ́rin kà dé èyí náà ti là kà á tse má yọ̀wọ̀ mẹ́rin wọn má dé àmọ́ èyí wà kà á tse alu ala kà á tse yìí ojú alu ala ìdọ́mọ ojú esijẹ́dà ìdọ́mọ ojú eruku ìdọ́mọ ojú ọdún ìjẹun islam jákàlẹ̀ ìdọ́mọ ẹlẹlẹlẹlẹ alekutalalahu alayhi wa sallam yẹni anafọdọ tukun mu ala nkawodi ẹni n'asọ gbàmẹ ló tó komi alikọsẹlá k'atumẹjẹ akẹrẹ omi akanya yàrá dọmọ eke òtí kò wọn aka eke wọlé ya kàtẹlẹ jẹ nàbí jẹ alẹ lóni yẹn àmọ ẹmu awọ ẹmu aka eke dọmọ àmì mẹláyìíká màá nà àmì gbóka ògbógbólì dùnmí tẹ fún akóde arọbì asọ àbí wọ táwọn ọ̀rọ̀ ọkọ̀ fẹ́ yàtí náà ọjọ́ ìkẹjọ ni mi abalaika tàbí bómi ta pa ẹ́ o abómi dẹ́ ilé àti tàbí dẹ́ bóyá ká lò lé tákọjá jẹ́ wọn kàkí ní muhammed wúwẹ́ muhammed látẹ̀dìrì wúwẹ́ wọn òbí ẹ̀ múdàgbà tó bá ẹ̀ kùmàtà a ní òbí ẹ̀ òjì ọ̀wọ́ kùmàtì ohun tí a lọ

ite ki rɔbe dumade ti gbogbo kele nu pataka ki fe duma mu mɛ rɔbe ite ŋkume ko ami ko ma ti fi de abi dɛ dɛ ite ŋu kɛlɛ mo gbogbo tɔlɔ mɛ du kile jɔ ba yi kidi eke ale na ba jɔ ɛwɔ ali kɛ kidi eke ale na ba jɔ yi ɛwɔ ali kɛ ite ŋkume ko mɛ dudu wọ́n kó padà ọ̀rẹ́ta wọ́n lọ́dọ̀ rẹ̀ màá ló lò lọ́lọ́ ayẹ̀dẹ́gbẹ́ ẹ̀dẹ́gbẹ́ lè kú mẹ́ màá wọ́n lè gẹ̀ ẹ́ lákùnrin àdọ́mọ̀ òmìnira wọn dá dọ̀bọ̀ rẹ̀ òmìnira kò wọ́n dá dọ̀bọ̀ lábàjọ yín láti sáàyè lé wọn lóye jó ọ̀ ẹ̀kọ́ tó tún àyẹ̀lẹ̀ ilé wọn lóye jó kẹ̀ ilé lóko mẹ́tọ́dọ́kọ̀dọ́ méjì wọn lóko òun lóko àwọn fèjì àyẹ̀ òmìnira wọn wọ́n dá kẹ̀ láìláìlọ́ta.

ẹwé ti ti ọjọ́ ẹjọ́ báyà ọjọ́ bá àmọ́ wọ́n máa kánà lẹ́gẹ́dẹ́ láàyè yàtọ̀ ẹwé ti máa ti ọjọ́ ní kọ́dá yà kọ́dá mẹ́tẹ́jú lánàá jẹun ẹkú ẹmu dúró ìjẹun délé alẹ́ ayà kọ́dá kí adé kọ́dá gbogbo lẹ̀ tí ẹdẹ máa nà rẹ̀ ní o wọ́n máa kà á lè sọ̀rọ̀ láàbù àlẹ́ ìwé sọ̀rọ̀ màkínní iná kàlá tẹ̀bìrì máa ahadà tó bá a dàkà fọ́ ìnáhùn lẹ́mìí ìlàlú mùrùtẹ̀ dìínà mùsùlùmí fàárọ̀ sọ̀rọ̀ macaka bi bi alo ala ma mi bi etu tẹ da yi ina gba bi lẹbi ẹza alo ma mi ma we protest yi na ṣe kuma na da bi tu àti ẹkẹ gba ẹda ma lẹ ma na gba ẹlọ na ṣe òun nẹ ma na gba ẹlọ gbogbo ma ha di ni kẹgẹrẹ sẹ yi takuma nleju akiri bi de a on islam islam taki mu da o ti tọ ẹgbẹ la ne kí sábà lọ àwọn ẹgbẹ ni ọgbẹjà ẹgbẹ. بدا الاسلام غريبا وسيعود غريبا كما بدا وطوبى للغرباء yana da ikire a tale tito adilla ki aloi ma de ko de maro ke tani tak mamul te ko de yahudu gariba tak ya mutan maro tale tito ke tak ani sallallahu alaihi wasallam mawtuba lil ghuraba e da bu ite aljana ite bola ka kide aljana lẹ́nu kódà bá wọn máa dúró àgbè pé má dàbí náà jẹ́ náà ní ní ọdẹ kàdébí sọ̀rọ̀ bá wà lọ́sẹ̀ làwọn yára rẹ̀ àbíjà bá adé kí fẹ́ẹ́ máa gbàmà àlùmájì rẹ̀ màdì àmàjà gbọ́ kuma wé hàkà àlùmájì yára sọ̀rọ̀ dà mẹ́rin ó mọ̀lù wọ̀rọ̀ bá wọ́n lọ sọ jà kó jàpọ̀ má dàbí jẹ́ náà ní tọ́kì adé sọ̀rọ̀ bá wà lé ọ̀sẹ̀ rẹ̀ ní kúmọ̀lẹ́dínà yá tó ma yusi lu kuna ma na mo cheke e ma mo cheke ma a fusede na e ka mo le ko ye e ma mo le akpa ye mi su de ti ke ne o ko ta ne di muhammad sallallahu alaihi wasallam هم الذين كانوا ما أنا عليه اليوم وأصحابي àmọ́nà jà mọ́ ọjà kùmà dágbó jẹun kò ń kò ń jà débi dágbó jẹun àbájọ yìí sọ́dọ̀ láwàlẹ̀ ọ̀sọ́lá fún àtàdé bámi tààbẹ ọjọ kúnra ọdẹ òwà ọjọ kúnra ọdẹ òwà nígbà tí èso àgàdé òwò dé. يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار àbí ọ̀nà bẹ̀rẹ̀ yà ń kó mi lẹ́dùn mọ́mi àlùkò sẹ́dà ló máa máa mọ́ màá lè wúlò ó mi yé lẹ́lẹ̀ òsì tíkẹ̀ àti kàdé tí màá lè kó àtàkọ̀dọ́ tó kọ̀ màá lè lọ́kọ̀ òsì jẹ́ ẹni àdébìtọ̀lọ́ láwọn ẹ̀ láàyè mọ́ ó máa ń ṣẹ̀rí bọ̀ ọ̀hún abàdà ẹni tó kìlèkè mọ́mi lẹ́gbà kúrò wọn níbi láàbíà ìhó mọ́ ẹni lẹ́lẹ̀ gbégbé olùgbẹ́ ẹ̀ máa ina wa mana go go mi ande di mo me ni ya dai do e abe kuma ma e ma de juma mo ni hmm, ma ma mu ku jo ka wa wo ni o ti ko ja ki mo ta du yo ma yo mi ta du yo ma ayyuha al mujrimun amma me ni ka kini alam ahada ilaykum ya bani adam alla ta'budu shaytan إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي يكذب بها المجرمون àti kẹgbẹ́lẹ́kì anu màjàkà lójú àlọ́lá yìí kápá ọmọ àgbèjọ ọ̀gá wọ̀nta lèyí ọmọ ayọ́ àlọ́ sílẹ̀ fún wa amẹ́kùnrin amẹ́ni òdèdè amẹ́kọ̀rọ̀ yọ ọ̀gá mẹ́kìdá máa ń pa máa dún àdékù màjẹ̀fẹ́ lẹ́nu ọjọ́ kí lọ́ọ́ sí àmì dékù máa yò máa jọ àwòyè lẹ́nu ọjọ́ kí máa sí àbẹ́kù máa kó máa jọ àwọ̀ tọ̀lẹ̀ ama ma ko jɔ awo yi pe kale complain ma kaale ni sallallahu alayhi wa sallam ɛgbɛ kale ni ko ma fɔtukan fɔtukan le man ka yala o ba da la ame le dzidugu bi tɛ ame le dzidugu bi tɛ ame mɛ ma di ni ekoŋ ne amubɔdzɔ kume o kpa ɛlɔ lɛ mɛ n'a tɛ kele amedzro ame le kubi ni mɛ le dzidugu bi tɛ ale bi sallallahu alayhi wa sallam òun anakɔ la ka eka ne bi sɔmɔ mɛ lɛ وكنت شهيدا عليهم كنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد. يا ربي وكنت شهيدا عليهم máa lójú fi ẹ̀ẹ́dẹ̀ bá wọn sí àmàlù máa òun jẹ́ ní jáde má ní kí bìtì nílé àdó wá tẹ́ fóun kéjú lọ mẹ́lẹ́ fóun já mẹ́lẹ́ lọ mú a máa fọ́nà máa tẹ ọ̀rọ̀. ẹ lọ máa tàn fè jẹni. àwọn ọ̀gá òun pẹ̀ kọ́kì òdi wọn lọ́mú dàgbà. ثم دعوت الرقيب عليهم وأنت على كل شيء شهيد kakɔdze na bɛlɛ yadze amala kanu mɛli ami bɛlɛ kuma ma yi yɔ kaka ne bi kɔnkure do ni ma yi kakuma do ya ne bi kane bi kaka kɔla tɛ ale ma aha di le kun ya bɛ ni ada wɛ ame ma ne di ada kun ɛdzɔ mɔ yi ayisa kame dza yaki ni ɛnɛ du kɔdzɔ wo dɔ o do nɛ o ŋutɛ nɔ mɛmɛrɛ yi yɛ kɔdzɔ yaki ni ayɔ le sa kɔdzɔ yaki ni abɛ ni ada kɛ ma wɔ ɛdzɔ abɛ to o nɔ mɛmɛrɛ dɛ ebi ẹmọ ọgbẹ alukura ni mẹ náà dẹtí wọ àti alukura ni mẹ náà dẹtí ẹgbàun ẹgbàdún kọjá àkíní yá ayúhà lè ṣá ayúhà náà yá abẹni adam jàmẹnà mẹmẹrẹ dẹ ṣé jàmẹnà mẹmẹrẹ mẹ kọjá jàmẹnà ọdọ máa yìí ó dún kọlọ mẹmẹrẹ lè máa lẹ ọjà àdúgbò máa yìí yá ayúhà lè dín náà amọ̀ nù àdìdé màdàgbẹ̀ta ọjọ́ ayúhà mùsùlùmí wùlà àmẹ́ mùsùlùmí alimusadikila ilé alimusadikila amukɔlɔ ma lɔdze lɛ lɔla dɔma yi ama tse ŋkɔ tse wo du ɛkɛdzo nɛ tɔ kɛkɛ nɛ tó akaya di amɛ ɔnyɛ fɛnɛ ya bɛ ni adam alama hali lɛ yi. ala ta kudu sèkpa. ɛgbàgbẹ́ dɔw ti ní a ma kú jẹ́rẹ́ àti ní kẹ́kẹ́ la lè jìlí ní ewu lẹ̀ bẹ́kí àlejò. Ìnáwó lẹ́kọ̀ọ́ àdúgbò mọ̀bí. Ìnáwó lẹ́kọ̀ọ́ àdúgbò mọ̀bí. Ètí ìtẹ́lẹ̀ ọjà mẹ́gbàá ti ṣe orílẹ̀ kábíyèsí ìjà náà. Wà á ní ọ̀gbọ̀dọ̀ ni. Ayé òkú ọjọ́ jẹ́ ẹgbẹ́ ló ká ti dé. Ọ̀gá ọ̀sẹ̀ ọ̀gbọ̀n mọ̀tàlẹ́. Ìyá àwọn ọ̀sẹ̀ ti máa ń sọ lọ́wọ́ àwọn ọ̀lẹ́ ọ̀sẹ̀ lẹ́wọ̀n lẹ́kọ̀ọ́ ni ọ̀pá pàyè náà. Wọ̀lọ́kọ̀dà ọgbà lẹ́mí okùn jìbìlẹ̀ kẹ́sìn rọ. Ìyá àgbẹ̀ fún ẹja kúkọ̀lá kìdẹ́yìn ọ̀rẹ́ tí ọjọ́ jáde ọlẹ́ kẹta àtọ́ta mẹ́kùn lè dé ìlànà kàfíìrà èmi lè ṣe káàmù ọjà òwúwe ńlá tó o mẹ gbìtìgbìtìgbìtì jẹ́ òun adé nígbà ní mẹ́lẹ́ jáde àkínú kọ̀ọ̀lá kọ́jọ́ kàá ó tòṣì ìjẹ́ òkùn máa jẹ́ wo ebìlí ní mẹ́lá kàmú náà tíyàn sọ́mọ lẹ ìjẹ́ òkùn máa jẹ́ ẹwọn ọjọ́ hà ẹlẹ́mùnẹ̀kùn àwọn ọmọ kí àmì àmì ìbàdàn la àbójúkẹ́ ẹni máa ń gbọ́ ẹmu ọjọ́ làmú adọ́jọ́ dẹ̀ tọ́lábẹ́lẹ́ yà máa fà mẹ́ni ẹni dúkìá yọ làwọn kẹ́hìn ọjọ́ àyè bí awùwé gbọ́ mẹ́ni igbọ́ làwọn ìdíyà ní kàkíjẹ ní màdì. ìmádàbẹ́lẹ́ ní ẹni ká wọ́n wọn kàjọ yìí mùsùlùmí ti kà ní ìsinmi ẹja lọ. ìjẹun dún ìdọ́mọdé ìjẹun dún ìjẹun wọn kò wò wọn bàjẹ́ àmọ́ kí awùwé kúkọ̀lẹ́ ọjọ́ kí nìkan. ẹni ká àdọ́mọ àjọ mùsùlùmí ti jẹun àjẹun àná àjọ kótó kpàtí tsojú tí ó yẹ kó dọ́ gẹ̀gẹ̀ lẹ́wọ́ ká ìdọ́mọ ẹ̀dá mọ̀lẹ̀ kùmà sí ọjọ́ mọ́dé ní akíní ọjọ́ yìí dì dẹ́ ẹ̀ ló kó àdé kí a máa lọ́jọ́ ọjọ́ kí wọ́n ti àwọn àdúgbò yọ bẹ̀rẹ̀ fún un wọ́n ń kun ká ọjà ọjọ́ fati agogo ebile ni ma labọ de lọdọ tẹ ọjọ tí wọn ma jẹ ebile wúlẹ kálókè. abẹ́rẹ́ mi tẹ kúrú tà pẹ̀lú. abajẹ́ amẹ mẹjàbí lọ́jọ́ abẹ́rẹ́ mi tẹ kúrú tà pẹ̀lú nà mẹ́ni bẹ sọ́la kìlẹ̀ kọjá kàyíké mẹ́rẹ́ abọ́ ebile tẹ́ ń. هذه جهنم التي التي كنتم توعدون. àmì ìbé ọjà fìràwọn àjọ àmì ìbé kùmà kíbílì àjẹ àdínlẹ̀ yá níbi sọ̀rọ̀ láwọn àlùsọ̀là ń jọ mama kú dàmá jọ tákàlẹ̀ kú náà máa tún pẹ́ẹ́pẹ́ òun ìdí àmọ́ agbókítẹ̀ wọn àmà jọ yìí tónú tẹ̀ méjì pélé dọ́jọ́ náà yìí òkè àbí àlejẹ́ náà bámi ìbé wọn náà parí rẹ wọn náà ọjọ́jọ́ yìí náà pẹ́ máa jọ yìí kà máa pálọ̀ yẹn náà pálọ̀ yìí wọn náà ti jẹ́ àná àmì jahannama dɛ yɛyi sɛyi ma'awa hawiya sɛtɔra lɛza ɛgba kɛlɛ ɛgba ko lɛ lɛyi jahannama la ma na bi nana taki a dɔ nɛ ogbe kun wa lɛ ama jahannama o ni owe jolulu da yi lakuma kama akini generally hali jahannama jahannama kuma kama kuro ni alɛ dɛ naam.

alukuma kuma alo itakuma ko kaka wala tɛ ko ama di le ami kaka di ama di na ɔjɔ ma do lɔjɔ lɛ ama do lɛ ama do kɔlɔ mɛmɛlɛ ma ti ɛfu ti ka ale bɔ dɛ n'akuma ka na ale ma aha di le ku ma ka mɛ mɛ bɔ ɔjɔ ko ni jɛun alukuma le kuma ma di le ɔjɔ di alukura le ni alukuma ma di ite ma wo kudiro me juma amena gwete un ite anke vituru e jamu yo dunia me ha ite te me chagu yo dunia ta kuma mo gwe chamu e un cha vituru e jamu yo dunia kuma la tu e un me cha gwete un e bo me gwete un me yo bolu dunia le ha e si kuma ma gwete ati ni ma bele ta kuma ti ولهم اللعنة ولهم سوء الدار وترى كتاب في الدنيا دي ومعاتك وفي فرنجانا to olu ma bɔ tuma lolo ala ma yirina yɛrɛ la ɔjɔ kuma tuma jɛ e bi. ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب فرعون ìjà alẹ́ àníbi musa mamalo wọ́n lè fẹ́ẹ́ àti iná musa lóla ọjọ́ ìjẹ́ mọ́nà pàpàdó àníbi musa lórí ló akíkẹ́rì fìràwọ́nà ni wọ́n máa tóra lọ àníbi musa lórí àtúnṣe jẹ́ra ní ìgbóhùn pẹ̀lú ìsirayìlà náà. wà á wúrọ́ sí náà bẹ̀mí ìsọ̀rọ̀ ilé kìkà. àwọn kàdé musa pàyẹ́ àrùn àmọ́ wọn dọ́mọ́gẹ̀ láti gbogbo ìsàbẹ̀lẹ̀ fún àmì pẹ̀lú ìsirayìlà àmọ́ àdúgbò màwọn jà àwọn ló ti pé àwọn ló ti pé jẹrẹ àyíkẹ. Buda um, wàlúkúrò ní orí àlùbá. Àbúrò alẹ́lẹ̀ Buda ní ìmájẹ fún àjẹsẹ̀ bọ́ọ̀dì ọ̀pàpà ọ̀nà pàpà ìdíwọ́má ọ̀kúṣìrà ní ọ̀nà pàpà nàbàlẹ̀ dábì lọ́jọ́ mágẹ̀ wọ́díkìrọ̀ àwọn dàrí ọmọ lè ó lè làlùbá ṣùgbọ́n mi lé màdìbí màkúlẹ̀ náà. واصبر إن وعد الله حق واستغفر ربك وسبح بحمد ربك بالعشي والإمكان kódà yé kiri alẹ kì á nyẹ dọ̀ abúlé ọjà do àmì ìdè kùn àti àmì ìdè wìn pẹ̀lú àgbo tó ní àmì ìdè ọjọ́ dọ́mọ àmì ìdè ìdílé dọ́mọ àmì ìdè ìdílé màá dọ̀ bàtà àmì ìdè ọjọ́ àmì ìdè ọjọ́ ìkókà màá lé ọ̀la máa yọ àmì ìdè ìdílé ọ̀bàtà lẹ́kùn máa ṣe amma ya je wuri ne da da mi wala ba mu fadil ya muhammad wa alaihi sallallahu alaihi wasallam ko da na kuni ta kuma ami be kuma ta mi be kuma ta kuni ne be ije da yo mune fadil wa ma sabruka fadil wa ma sabruka illa billah wala ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا ولنبلونكم بشيء من الخوف والجوع إيه، ونقص من الأنفس والثمرات ونقص من الأرض ونقص من الأرض الأموال والثمرات من الأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون Ọjọ́ kẹmukẹmu ọjọ́ tó gbòǹgbò, wọ́n dàkúrú àmàdùn rẹ̀ o subhanallah n'aka bìbí kékeré dábàá ìjà tán ìbí ọmọ ní ọmọ ọ̀dọ̀ yẹn ni bọ ẹja pé abọ ìwọn aláàbò èèyàn ti dára sáàkì bọ tọjọ ìtọlẹ ọyẹ ọlẹgbẹ ìjà pé tòjọ òun adọbàtà ọwẹ ìhà ìhòmùnà ẹni wẹ ìjà pé àkúrẹ́ ẹ̀kẹ́ tí wọ́n ti tọ́jú ẹni tó fi lọ́jọ́ yìí ti ní ọmọ tí ọjọ́ ẹgbẹ́ lẹ́ni ẹgbà àdúgbò náà fi ti òwe tí fóun náà dàkúni lẹ́ torí ìlédè òun nana nana ẹ ọmọ tí ọjọ́ ẹgbẹ́ lẹ́ni ẹ̀jẹ̀ lè àwọn agbójúlódò yàtúwẹ́ kẹ́ná ní ọ̀lẹ́ ìwọ́ àmọ̀ ọ̀jẹ̀ ìdílé lùtàkọ̀jọ́ tí ó lé àmọ̀ bàtà ọjọ́ enekadɔmɔ tse mamawɔ enekadɔmɔ tsitsi rematu enekadɔmɔ tse ɔmɔ kɛtɛlɛ enekadɔmɔ tsi keelu enekadɔmɔ tsi tɛli enekadɔmɔ tsi gbe enekadɔmɔ tse ɔgbɔdɔmɔ kú kamɔdzo yevi akɔnyɛfɛlɛ tse ŋkɔ mɔkɔ ɖe ŋu yevi tsadze mɔ etsaka lɛ naba le ami do ekuma tsakuli. abalẹ̀ ɛdí sɔrɔ bi. naba le naba le do ekuma tsakuli. الذين أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المفلحون ọ̀yẹ́bọ̀ àti jésù eyi yìí wùlá ìkà àléhìn sọ̀lọ̀wá tùmí rọ́bì yìí sọ̀lọ̀wá ti jẹ́ ọjọ́ òdu kó na làbẹ́ ọmọ tó lè ha yẹ̀ nígbẹ̀dẹ̀ oye dúpẹ́ òun sọ pọ̀pọ̀ ìdè tẹ́ ọmọ mú kàkiri yẹ ìdè gbọ́dọ̀ pọ̀ mẹ́. yìí òun ọjọ́ tí wọ́n ti àdìgbò kuma ti àlìjẹ́nà àkóso àlìjẹ́nà kíákà òwò ọjọ́ wà àlìjẹ́nà sáfẹ́jẹ́ fẹ́rẹ́ ní ábìdẹ́ àlìjẹ́nà sága àkérè wọ́n ọ̀jẹ̀nà fẹ́rẹ́ ẹ̀jẹ̀ rìgá méjì wà lùfà nàmẹ́ ẹ̀mọ́ lójú wa mẹ́ sáfẹ́jẹ́ fẹ́rẹ́ wọ́n adé kìkì lẹ́ lè wọ́mẹ́ sága àlẹ́ àkínká ẹ̀yàrọ̀ kù wọ́n lẹ́nu kẹlẹ́ tẹ́ ilé ta sága àkàbẹ̀rẹ̀ tẹ́ kìtẹ́ ilé ta sáfẹ́jẹ́ fẹ́rẹ́ tó mẹ́lẹ́tì sáfọ́ ọjẹ́nà abe kuma semaru abe kuma kuma sɔrɔ da laare ɛni lo na kɛrɛ ba mi fo ale jɛ na lɛ kama kini ale yi musalawa tu mini ndi kama kini kugba kube kutɛ do a kɛrɛ kuma ale sɔrɔ ba wɔ ale fɛ ni kutɛ kutɛ kama la yi ko kudu a jɛ egbɔ kɛ bɔ jina kia tso la gbèrè o nyɔ ta yari nyɔ tɛmɛ ni ìdí akɔ lɛ lɛ lɛ ta ẹ̀gbọ́n ìrọ̀rùn bìlíọ̀n kẹ̀dẹ́ òun lẹ́lẹ̀ dá ẹjọ́ dùrẹ́ wúdẹ́ máa jẹ́ káàkiri máa lè ṣé ni general assembly máa tó gbọ́dá máa bá lè jẹ́ra àjọ ẹnẹ́nẹ́ rẹ̀ fún wa ehe tẹlẹwà tuntun dẹ́yìn ẹ̀mẹ́kẹ́ amánúbì ń ọjọ́ olùkọ́ni wà náwájú subhanahu wa ta'ala jalla wa ala ma ta hada sahibatan wala walada anabi sallallahu alayhi wa sallam ẹni tẹtẹrọ náà rọpò fún kàhá dọkọ mọ ọgbọdọ mẹ pẹtàbí alìjẹnà mẹ náà lọjọ kìjọdún mẹ dábọ dábẹkulu kẹne lọ ayé oṣù kìlódún mẹ gbẹlẹ lẹ tó má gbọ náà wọn lẹ alahu akbar ọjọ tó wọn jẹrẹ jẹ ojú òun yóò mẹ ibi. ojú òun yóò mẹ ibi náà ti rọ ilé ọ̀rọ̀ bí a náà bẹ̀rẹ̀. ojú òun yóò mẹ ibi ebi a kebe na ɔdze lɛ la yɛ kuma ɔfi wa n'adi rɔ ya tso fa ni ado yi ɛwù tɛ kí alɔnu ìlà rɔbì ha n'adi rɔ takuma n'alɛ ɔdze fi tso nu ma ke ɔdze kuma ɔfi ayi dé anadɔ ɔdze n'akɔdze lɛ kɔlɔ anawa owu ɔdze kìtì kpɛ wɔn ke ɔgbɔdo atsaka lɛ kama n'ebi ti ne wu aka taka ɛdá ɔdu k'ade wu n'ebi ɔdɔ k'adi ɔdɔ lɛ orí yàrá jẹ́ ìgbẹ́lá àlìjẹ́nà agbẹ́yàn àti àlìjẹ́nà agbẹ́yàn bómi àlìjẹ́nà agbẹ́yàn òrùnyàn yẹn lẹ́lẹ̀ gbogbo takọ̀ ọjọ́ kí wá ká lu àlùjáde ọjọ́ kan àdàmú lẹ́tẹ̀ẹ̀kì ìyọ̀ lẹ́ẹ̀kì lákàbíyí ọmọ àyíká tà ó tẹ́tọ́ ọmọ àyíká pírẹ́sidẹ̀ntì yẹn ìwúkẹ́ lójú tẹ̀lé ɛla kɛ ɛtia kɛ ɛdi kutu ɛlɛ owu ɛlɛ wɔn lɛ ekele tsɔ ma anyi ka pikipiki lɛ ɛwɔ bɔtɔ tsɔ kutu ɔlɔ bi nya kutu ɛlɛ tsaka tɔ obi nyɔ ofa ni lɛ lɛ na zero wa na do yi tɛ edzo do ele edzo do kɔdza do ɛna kuli dɛ ale yi kutu wa to mi rɔbi tɔ ele kedzi ha فمن تبتها عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ardu rodina ale nari ɛnɛ kɔjɔ lele tse o ta famu lele tse di baa bula tɛ naamu. wa olu fi lɛ lɛnna. kasi ma ta se alijɛ na naamu. kɔkɔ di baa. ɛ ti le jɛ pamɛ ɔjɔ fún wa ɔtí o ma. naamu. ɔmɛ lupaya tutu miya. ɔjɔ tuni akidɛ kò kɔla tɛ tse òun ye ɔjɔ tuni akidɛ kɛlɛ lórí tse òun ye ɔjɔ tuni akidɛ kàmi tuba tse òun ye ɔjɔ tuni akidɛ kà fó kàdza gbólóyìn ọ̀pá mi kò tsi إلا متاع الغرور يوم المفيد متاع الغرور àmọ́ wo ìwé kí a kó lọ gbọ́ wọn. ẹ̀wọ̀n ẹ̀kọ́ ló kí a tẹ̀lé bẹ́ẹ̀ kí ìṣàkóso jáde bọ́jọ́ wọn àti ìwé kejì lẹ́yìn ẹ̀kẹta. wàhùlà ìka humulmọ tẹdùn. àti bẹ́ẹ̀ يتبوأ من الجنة حيث حيث نشاء الملائكة وترى الملائكة حافين من حول العرش يسبحون نعم يسبحون بحمد ربهم أخرج الولد يتبوأ من الجنة وترى فطعين ترى جانب ẹlòlẹ̀ bọ́ nílẹ̀ àlìjẹ́nẹ́ ti àlìjẹ́nẹ́ àìsàn ẹ̀ṣẹ̀ àwọn olókìlẹ̀ lu ọjọ́ bẹ́ẹ̀ fọ ní ìmá àjẹrò. sẹ́mi ìmọ̀ àjẹrò làmì. bọ́lá lẹ́lẹ̀ ṣe rọ́mẹ̀ ládàá kọ́mọ́dá tó bẹ́ẹ̀ kìtì kọ́lọ́ ọjọ́ náà. ní àmì kàtígórì máa àkúlẹ̀ ọ̀pọ̀dún mẹ́ta máa bí o èkó máa òun ti máa ti olùdíjúmọ́ ti ráhàmà ráhàmà olùdíjúmọ́ ti mú tẹ̀lé kalẹ̀ nígbà tí èso àkàlẹ́ wọ̀ Inna wa adallahi haqq. Ọ̀rọ̀ fẹ́ kàbí kó o lè kùmà sí mẹ́rẹ̀ tí ó ṣe tí omi ṣe, tí omi àkúrí tí ọjọ́ ìfẹ́ láti àgbà kó o lè lọ́mọ náà. Ṣé o fi rí ìlà? Ìyábẹ̀rẹ̀ jọjé di àdúgbò fún ọ̀pọ̀ ló lè di káàkiri, jọjé di kọjá ìdọ́gbìnà tó bẹ̀rẹ̀, ó ti kìlẹ̀ ètò ìjọ àdúgbò àwọn èdè na de abo ɛdiɛ lɛ kɛse kuro tsi alo de ekele kuli gbogbo ta ka mi de wa yɔ de di ɛwɔ kɛ wɔn ma nigɛ to da lo kisiro nɛ ɛdi lɛ kene kɛ ma de ya mi ka ɔdi ɛdi aki ko ɔdi ɛlɛ fɛ yɔ ɛtsi ɔdi mi ɛdi lɛ tu de kuri de kuma de ya mi ɔdi ɔmu ba mi ide yi sunni alebi muhammad sɔlɔ ba ko ale yi wɔ sɔlɔ owu ɛkɛtso nɛ kiremɔda nɛ awa yɛ lɛ ɛnɛ kitsi olebi mu do ba ɛnɛ ìwọ ló kò gbà gẹdẹgẹ òde nìkẹ jọjọ jọjọ nìkẹ tó gbà yẹn tẹkẹ mà tẹkẹ má mà wọ sábà kiri ní zàmdìkà náà wọ́sẹ̀pẹ̀ bí hàmdi rọ̀bì. náà wọ́jọ́ fẹ́ pa ọgbẹ́ni ọjọ́ kìí tí ó bẹ̀rẹ̀ kìí bá lè fi mùsùlùmí lákẹ́tẹ́ àmì ìbí ìkùmájà lé àbúkàtà máa lé ọlá máa ìhòòhò ìbílẹ̀ ọmọ àyè ọjọ́ kí ọmọ àyè ọjọ́ kí wọ́n máa alókè. بالعشي والإبكار إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ الله إنه هو السميع البصير إن الذين يجادلون في آيات الله ọjà da ẹ̀nà àmì kó fi di wá mẹ́kùnmẹ́jẹ́ náà mẹ́rẹ̀ àmẹ́kùnmẹ́jẹ́ ní ọjọ́ ọjà da ẹ̀nà àmì kó fi di wúmẹ́ lẹ́gbẹ̀ẹ́jẹ́ ti máa àmì kó lẹ̀lẹ̀ tó dẹ́ gbàjẹ́ ń kó rọ́ọ̀dù wéhùn àmẹ́lẹ́ mɛli akɔnkɔ tsɔtsɔ ti yɛ lɛ gɛlɛ o ame kume tsami don mɛli ke mɛtile kuma jɛlɛ ilẹ lɛ ti yina ami ko lɛ lɛ idza de do na ma di wa ma tso le di ma ti tata ya tɛ ma tsɔ kpɔ kuma bi dza ma nɛwɔ ló kuma kuma tsami do kuma tsami do ɔjɛ lɛ fɛ yolo ti aya ti la yi ko dɔ la ɔjɛ lɛ fɛ yolo ojú ọ̀la máa ya lùkúra ni ọjọ́ rẹ̀ fẹ́ yọrọ ojú àti ni ọjọ́ rẹ̀ fẹ́ yọrọ ìwé kẹta kọjọ́ tó kà òun máa gbọ́ pa ẹgbẹ́ di máa ti lè fún máa kákà yà bẹ́ẹ̀ ìwé kẹta káde fi sọ̀rọ̀ láwọn ọ̀rẹ́ yìí ọ̀tẹ́lẹ̀ òṣìṣẹ́ kò máa lè bọ́ọ̀rọ̀ àrọ́jọ́ òun máa bẹ́ẹ̀ náà ti fún máa kákà yà bẹ́ẹ̀ ọjọ́ fẹ́lẹ́ nàìjíríà ní ìlú rẹ̀ bí wọ́n yìí rí tún tọ́wọ́ ní àdáàbò kì á jẹ́ ọmọ challenge dẹ́yìn alukurani kì á kó lẹ̀ bídẹ̀ àdọ́mọ́ àdìsí kì á kó lẹ̀ bídẹ̀ àdọ́mọ́ alukurani yóò gùnjẹ́ pọ̀ dọ́mọ́ àdìsí ògùnjẹ́ pọ̀ dọ́mọ́ àdébì ògùnjẹ́ pọ̀ dọ́mọ́ àdébì ògùnjẹ́ pọ̀ dọ́mọ́ àmà àmà ń wá di wọn àpá níbi ọjọ́ kọjọ́ pọ̀ àti ìrìn ìnáàlùkùránì wa ìnáàlùsùwà májìmọ̀ bá àdójé kì á ju sí ọjọ́ kì á ju sí oṣù sí ọjọ́ kì á dà lóko láti ọjọ́ ju sí ọjọ́ kì á dà bí sí oṣù sí ọjọ́ ju sí ọjọ́ máa ju sí wà fún ọjọ́ bí wà lẹ́yìn ọ̀rẹ́. Ìlúfi sùdúrìhìm ilá kìbù. Ẹ̀sìn láti ìbò kankan yìí, ìlúfi sùdúrìhìm jẹ́ kúndé ẹ̀dọ̀mọ́lẹ́dọ̀ ilá kìbù rẹ̀ jẹ́ ọ̀sán kọ́kùnrin kuma fi jira bɔ jɛlɛ fɛ yɔ alo kuma bɔ kuma tɛ yan dɛ kuma dɔ mi alɛ. maa hun bi baali bi. maa na gbegbe lɛ maa tu gbegbe lɛ ɛ nya yi ma nya yi nami ti kɔjɛ lɛ fɛlɛ aka yi alo kura ni kiri jumɛn ayɔ fo n'a kiri ɛnɛ kì í agbɔlɛ iná kala ń san kari kala. ɛnɛkɛlɛ ni sɛkuru kɔli ɔrùn kɔwɛlɛ sɛkuru wɔli jìnnà lɛ tó lɛ. ɛwɛ kɛtɛrɛ yanni agbɔwɔjɔ kẹ gbọ ní sọjọ kẹ gbọ ó kọlà lọba yín pẹlú ma kẹ lè kìm kìm tunu kuma kẹ yà kẹlẹ ma bẹ yàn àmì kó kuma kà wẹ kà kẹ ma bẹ yàn kuma nílẹ kẹ ńlá lè wó ma ẹ na tó ka yẹn na tẹlẹ yà lẹ ọjọ bẹrẹ yìí nẹta lẹ ń san pàdé pàdé ọrùn ẹ lẹ kẹ ta yà lẹ lẹ ẹ lẹ yọ bọ kẹ. ولن تبلغ الجبال طولا Owó gba owó wá gbọ́ wá tẹ́lẹ̀ sí ooo. Ìfi sùdúrí ìlà kíbrò máa ń bí bá lè rí táàrùn. Bàtà ìlú ti lọ. Ìyá bẹ̀rẹ̀ owó ẹ̀kẹ́ jẹ́ ní ọjọ́, ọjọ́ ìfọlá ti di ẹ̀kẹ́ kí ni fọ́ọ̀sẹ̀ ìlú ìlà látẹ́lù kọ́là púpọ̀ ọjọ́ ọjọ́ tó yẹ kẹ́ kọ́là lé àmì ìgbóni ìyàgbẹ́lẹ̀ lẹ. ẹ̀fà dúró jẹ́nà àdúrà kàdébí sọ̀rọ̀ láwọ̀ àlẹ́ òṣèlú. ìgbẹ́lẹ̀ dúró ìjẹ́lẹ̀ ọjọ́ kí náà ti jẹ́ kí ẹ̀ ẹ̀ jẹ́lẹ̀ ní kí á ti fi ẹ̀jẹ̀ náà. agbálẹ́lẹ̀ ẹ̀fín alihamudulilayi lẹ̀ ti afáàná mi mọ́kùtàlá. fún ọjọ́ àtìgbélé kẹwàá yọ pé àlejò tẹ pàdé ọjọ́ kíjẹ ká bọ́ọ̀lù kọ́ọ̀tì àlejò tẹ fọ́tẹ̀ ìbìlà náà.

nana ti sọ́dọ̀ lẹ̀kọ́ òjèlè ta náà. wọ́n láti nà fẹ́rọ̀ náà sí láyà lẹ́nu. àwọn máa òwe wa mú ẹ máa mà ní láti jẹ́ máa ń gbọ́ pé ẹ̀dọ̀ ẹ̀dọ̀ fún ìdẹ́sẹ̀ ẹ̀wùdó nẹ̀. nítorí àdàbẹ̀lẹ̀ náà. وما يستوي الأعمى والبصير والذين آمنوا والذين آمنوا وعملوا الصالحات ولا قليلا ما تتذكرون يستوي الأعمى والبصير ويبني وجيب من مقلق ذلك وكامل كبير وما يستوي الأعمى والبصير afeju fẹnẹkeju méjì jọ kí agadẹ máa jẹ gbọ ìyẹn lẹ ẹkẹjì rà. wọn lẹ́rìí na àmẹnu wà á mi ló sọ̀ọ́lì hàn. dábẹ́rẹ́ àtàkùn yìí fẹnẹkeju mọ́mí ni kí atukọ̀ fẹ́rẹ́ máa jẹ gbọ́. Ọlọ́lùmù sí. Láyé ẹ̀kọ́ pẹ̀lẹ́ kí ajàdúró ọjọ́ òun àti ìdọ̀gẹ̀jẹ̀ ọjọ́ gbégbé lẹ̀ máa ṣẹ̀kọ́. Dádágúrú káfé ní pẹ̀lẹ́ kí agàdà máa ṣẹ̀kọ́ gbégbé lẹ̀ lẹ̀. Ọlí ilẹ̀ máa tẹ̀tẹ̀lẹ̀ kẹrù. Òwe amúlẹ̀ àmàjẹ́ pàpọ̀ kó jíde máa máa tẹ̀tẹ̀lẹ̀ kẹrù náà. Ọgọ́dún fèsì kumadúnà máa jẹ́ kumagbàgbọ́ ọjọ́ kìlọ̀ àti ìmọ̀. Ìnnà sáwàtà لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون makin ajul jama'a kin ko no jona la wa ni len ya wa le ki awa ka maliki inna sa'ata ko ko no jona ko mat na bali mu mele la atiyatu ya na wa o ju wallahi ya na wa la re ba biya ika ni ka le o ka tete ide o wala lo ku me ko ka ko no je ko no jo ni we ti chana me man mata da fara bi kiyami ana duk le ku ku fana je le woni fana me bitana mole o je wali joni na'am ولكن أكثر الناس لا يؤمنون وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين قال ربكم أيها الناس ọjọ́ mẹ́ta mẹ́ta mẹ́ta mọ́nà ọjọ́ tuntun mẹ́ta na mẹ́lẹ̀ agbọ́rọ̀ ìjẹ́ mẹ́lẹ̀ agbọ́rọ̀ sákúmẹ́tì ọjọ́ èdè ìbùkátà mẹ́tò mẹ́lẹ̀ ọjọ́ mẹ́tò lẹ́yìn ayé di mẹ́tò fọ́ mẹ́ títẹ̀ mẹ́lẹ̀ agbọ́rọ̀ gbẹ́lẹ́ mẹ́tò ọjọ́ èdè àtẹ̀jẹ́ búlọ́fù wọn adídọ́ mẹ́wọ́ mẹ́ ìjẹ́